àti pé yorùbá yorùbá world media yorùbá presenter tá a dúró ti bàbá Bánjí Akíntóyè àti Sunday Igboho àwa náà ṣègbìyànjú o lórí báwo ni ikú Saheed ọmọ bọ́tà ṣe ní ráre bẹ́ẹ̀ ni mo rò pé gbogbo yín wò náà n tí mo tún fẹ́ sọ ní ọ̀sán ní àṣálẹ́ yìí ó ní ti àwọn Afẹ́nifẹ́re. Eh, tó ṣàtẹ̀pẹlẹ mọ́ pé restructuring làwọn fẹ́ Bọ́lá Ìgè olóyè Bọ́lá Ìgè ara wọn ni tẹ́lẹ̀ kan tó pa abáyọ̀ ò béèrè fún restructuring ara àwọn tí mo mọ̀ ní ẹ̀rà tiwọn níbi two thousand plus nínú ẹ̀rà yíya two thousand àwọn tí wọ́n jà fún Yorùbá nation nìyẹn àwọn tí wọ́n jà fún Yorùbá nation ò nìyẹn fifties sí sixties àwọn Awólọ́wọ̀ ṣe tiwọn Bọ́lá Ìgè tẹ́wọ́gbà àwọn Akíntọ́lá àwọn yẹn náà ṣe tiwọn Bọ́lá Ìgè dẹ̀ tẹ́wọ́gbà kódà mo fẹ́ sọ pé set up tán set up fún Bọ́lá Ìgè torí Yorùbá nation ni ikú Yorùbá nation ló kù àgbàlagbà ṣáà ni bàbá yìí náà òun náà dẹ̀ jà fitafita bí bàbá Bánjí Akíntóyè ṣe ń ṣe tí gbòun náà ṣe ni Ìgè náà Bọ́lá Ìgè náà ṣe ń gbà tiẹ̀ bàbá ìjà fitafita lórí pé kílẹ̀ Yorùbá lè bọ́ lóko ẹrú wọ́n sọ ọ̀rọ̀ kan bì kan màá ṣó fídíò yẹn fún wa fídíò tí mo fẹ́ ṣó yìí fídíò yẹn ló ṣe sábàbí ikú Bọ́lá Ìgè torí pé ibẹ̀ làwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti fura pé óò ọ̀gbẹ́ni wà pẹ̀lú Yorùbá nation ó nífẹ̀ẹ́ sí Yorùbá nation ó fẹ́ kí Yorùbá nation wáyé ok kó má wọ̀rí the next thing òun ni wọ́n ran ran assassins pé kán lọ padà nù tó jẹ́ pé wọ́n pàṣẹ fún gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ń sọ pé kí gbogbo wọn kúrò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣo náà èmi náà ṣiṣẹ́ yúnífọ́ọ̀mù rí nínú òfin uniform nínú òfin security wọ́n á sọ pé you must not leave your beat without a proper reliever ó gbọ́dọ̀ kúrò níbi tá a fi ẹ́ ṣọ́ àfi tó rẹ́ nìkan gbòógì tó mọ̀ kó ká oṣù tó lè dúró fún ẹ tó lè fi rọ́pò ẹ pé bá a dúró bíná mò ń bọ̀ mo fẹ́ ṣe gáà You must never leave your pit without a proper reliever. Ọ̀tà gbogbo àwọn ọlọ́pàá lẹ́ẹ̀kan ṣo náà ni wọ́n láwọn lọ jẹun lẹ́sìn tó ṣẹlẹ̀ sí wọn wọ́n halẹ̀ mọ́ wọn kó wọn tí wọ́n má lé lẹ́yìn ẹ̀ wọ́n ti bá gbèsè ayé wọn lọ kódà bóyá náà ṣì wà ní iṣẹ́ ọlọ́pàá dọ̀là ẹ̀ ń gbòjẹ́ṣẹ́ tán rán wọn náà jẹ́ ta ló wá rán wọn ìyẹn ló yé ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀tá yorùbá nation ni wọ́n rán wọn kò dẹ̀ sí kú tí gbèkú ju wípé torí ó sọ̀rọ̀ yorùbá nation ó support yorùbá nation ó yàtọ̀ sáwọn àgbà tó kù tó jẹ́ pé restructuring làwọn fẹ́ wọ́n dẹ̀ mọ̀ pàgbára wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wọ́n rán sọ́run àjàǹtẹ̀ kò sí wàhálà àwọn nu ọlọ́nu ẹ̀já lọ gbọ́ fídíò yẹn ká gbọ́ gbogbo nǹkan tí olóyè Bọ́lá Ìgè sọ bóyá àjẹ́ tó jẹ́ ìwúrí fún àwọn bàbá yìí bóyá wọ́n á jẹ́ tó èrò wọn pa ẹ̀já lọ wò. àdúgbò pé adájọ́ ọjọ́ kò. bàbá wa àwọn aṣíwájú wa tí a pè tí wọ́n gbọ́ tí wọ́n wá wọ́n sì dépé láyọ̀ àtàlàáfíà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ wọn. ó ń da báyìí àbẹ́òkà ǹjẹ́ ní yóò láti jẹ́ yorùbá báyìí. inú mi dùn wípé ó yorùbá. we tó wípé mo yọ̀ mọ́. a lè rí ibi fi ilẹ̀ Yorùbá wé tí n bá wò títí inú mi a sì máa fi ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnú ọkùnrin torí pé mo jẹ́ Yorùbá. Thank you. jẹ́ kí inú wa máa dùn àkọ̀kálẹ̀ nínú wa dùn àní fojú sunkún ọmọ àní farada wẹ̀ gbogbo bá a fẹ́ kó rí fún ilẹ̀ wa bẹ́ẹ̀ ni yóò rí àwa tá a wà níbí láàrin tí a lọ dé wọn ní faṣọ wa ránṣẹ́ sílé a sì ní gbàgbé ọ̀pọ̀ láti lé bí Odùduwà ṣe fẹ́ kó rí fún wa bẹ́ẹ̀ ni ó rí ẹ má wàá jẹ́ àgbàgbé ẹ má jẹ́ àgbàgbé Odùduwà nítorí pé bí ènìyàn bá ń dá yọ́lẹ̀ dà ohun búburú náà lè máa yọ wọn ṣe ohun búburú ò ní yọ wá ṣe o mi ò ní gbà wá lákòókò torí ohun tí mo fẹ́ bá wa sọ mo ti kọ sínú ìwé ṣùgbọ́n mo nílò láti dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo yín torí pé ní ọdún méjì sẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin wa lè fi mọ̀ ṣọ̀kan pé kí n ṣe kinní ọ̀hún ó sì lágbára díẹ̀ ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ náà pé a gbé e débi tí alágbára mọ kò ní wọ́n níbọn dún ó sì kù ìmọ̀ pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ máa yàn lónìí gbogbo wọn ní ó ṣe àṣeyọrí ẹgbẹ́ yìí yóò máa ròkè ní òní lọ́ọ̀lẹ̀ àwọn nǹkan wà tó yẹ kí a fojú sí. Eh, nínú eléyìí ìmúfẹ́ fẹ́ mọ́ ìgbà tá à Yorùbá autonomy regional autonomy true federalism restructuring gbogbo àwọn igi ńlá òyìnbó báwọn yẹn ńlá fi polongo àwọn kan rò pé bóyá a fẹ́ yapa kúrò nílẹ̀ Nàìjíríà. ṣùgbọ́n adúgbò lọ́wọ́ ọlọ́run pé orin tá a pè tá a fi ń kọ ní nǹkan bí ọdún láti bí ọdún mẹ́fà sẹ́yìn tí ó jẹ́ pé àwọn ọmọ Yorùbá gan ò bá wa dá sí i òun ló máa di èdè orin fún gbogbo ilẹ̀ Nàìjíríà báyìí mo gbọ́ pé ààrẹ àná Ṣàgàrí pé ó gbé òkan lọ ọ̀dọ̀ àwọn ààrẹ tuntun pé ilẹ̀ Haúsá àti Fúlàní pé wọ́n jó àjò rẹ̀yìn ó láwọn wà marginalized. iṣẹ́ tá a fẹ́ rántí wọn ni pé ohun tí a ń béèrè fún ló lè ṣe wọn láǹfààní tí wọn ò ní fi wà marginalized ìyẹn ni restructuring àránṣẹ́ sí wọn pé kan bá wa tó wọn létí káwọn náà yàgbà fún restructuring nítorí pé ìyẹn ló lè gbé gbogbo wa Yorùbá nation must continue to prosper. And with the lives of people here today, I'm sure Yoruba nation will prosper. Ẹ má jẹ́ ọ̀rẹ́ wa, ìsìnkú ọ̀rẹ́ wa, tó bá tẹ̀ fẹ́rẹ̀ wa, ẹ jẹ́ ká fi ewé ọ̀fẹ́ gbéra àwọn tí wọ́n fi hàn wá ní àkọ́kọ́ mo fẹ́ tún fi wọ́n hàn fi wọ́n hàn wá sí i bàbá ọmọjọlá ilé ni wọ́n ti wá àwa díẹ̀ lè má dorúkọ wọn but wọ́n ń ṣe dúdúdúdú méje yàyà mẹ́fà àwọn ní olùdarí olùdarí ẹgbẹ́ Yorùbá kọ̀yà bàbá mọ́jọ́ là ẹ jẹ ló dìde lẹ́ẹ̀kan sí. mo sọ fún wa nípàdé lánàá pé adìẹ funfun wa ó yẹ kó mọra ẹ̀ lágbà flag àsíá wa tí a pè ní kékeré níbí yìí wọ́n ti gbé e ní nǹkan ńlá bàbá ọmọjọlá kó àsíá wá láti ilé tí àwọn pàpà ṣe pé àtẹ̀yí gan ni àsíá rẹ̀ yorùbá táwọn kan fara mọ́ báwo la ti tún fẹ́ kórí àsíá ọ̀tún ọmọ wa nìyí ó sì wà lẹ́yìn bẹ́ẹ̀ fún gbogbo wa àwa tá a ti rí àsíá níbí ẹ̀jẹ̀ kára àwọn tó wá dára sí i wọ́n ní wọ́n fi àkọlé sí pé our day shall come bákan náà eh, dókítà Frederick Fasihun tí wọ́n fi wọ́n hàn wọ́n lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa eh, ìró là ń gbọ́ olùkóso olùkóso wa yọ sí wa lónìí bí eré eh, àwọn ni ààrẹ ẹgbẹ́ Oòduà People's Congress. wọ́n á bá wa sọ̀rọ̀ ṣókí nígbà tí àkókò bá tó. kí n tó fi olóyè Bọ́lá Ìgè hàn. báwo la ti tó fẹ́ kórí tí ò ní àwọn kan fẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú wọ́n fẹ́ dà wá lédèrú ohun tẹ́ rí wájú ńlá ní ọ̀sán yìí kò jẹ́ ìjọjú nítorí pé ẹjọ wọ́n ń fẹ́ kó dàrú ni kò sì ní dàrú lágbára olódùmarè lágbára àwọn tó nílẹ̀ olóyè ọláìkè àti olóyè olúfàṣẹun àwọn ni wọ́n fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ àmì olóyè olúfàlàyé àwọn ni wọ́n fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n jókòó síwájú wa. ẹ̀ṣẹ̀ ṣé olówó bẹ́ẹ̀ parí ẹ̀ náà lè fi pé àtẹ́wọ́ la bá ń là a ò mẹ́ni tó kọ́ ọ́ irọ́ ni wọ́n a ò mẹ́ni tó kọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun ẹ ṣeun. olóyè Bọ́lá Ìgè a bí wọn ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún nineteen thirty ní ẹ̀sà òkè. Wọ́n kàwé ní ilẹ̀ Kaduna àti ní Ìbàdàn Grammar School. Yorùbá wọn IBS wà ní Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n lọ UI ti Ìbàdàn. gba àmì ẹ̀yẹ òkèlè first class university scholar. wọ́n gbéra ní ilẹ̀ nàìjíríà lọ sí òkè òkun níbi tí wọ́n ti ka òfin wọ́n sì gba oyè ìjìnlẹ̀ nínú ìmọ̀ òfin ní ọdún 1961 ni wọ́n pè wọ́n sí English Park. Eh, a lè máa tún sọ gbogbo nǹkan tí wọ́n ti là kọjá ṣùgbọ́n gbogbo wa ni a They had a very distinguished career, both professional and public. Láti bí 1950s náà ti jẹ́ akẹ́kọ̀ọ́ òṣèlú student politician. Wọ́n sì jẹ́ akíkanjú nínú ẹgbẹ́ Nigerian Youth Movement NYF tábà ń bẹ àwọn kan ní akíkanjú àti akérèkọrò nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọjọ́un ẹgbẹ́ ọlọ́pẹ àwọn jẹ́ kan níbi ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n thirty one years of age náà ti jẹ́ National Publicity Secretary Action Group láti ìgbà yẹn náà sì ti jẹ́ akíkanjú nínú òṣèlú ní ilẹ̀ Nàìjíríà wọn iṣẹ́ kẹ̀lú o ó jẹ́ ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olóyè olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. wọ́n ti ẹ̀dùgbà kan tí wọ́n mọ́lé pẹ̀lú olóyè Awólọ́wọ̀ àwọn ní restrict number nine lẹ́yìn ìgbà yẹn a rántí pé wọ́n tún jẹ́ war prisoner fún Usman wọ́n mú gbọ́ pé Usman náà ti fẹsẹ̀ fún wa tún ṣiṣẹ́ nínú ètò ìjọba public office ti nàìjíríà eh, between nineteen seventy one àti nineteen seventy three wọ́n jẹ́ kọmíṣánná ti eh, iṣẹ́ àgbẹ̀ àti lands and housing ní eh, ìpínlẹ̀ ìwọ̀ oòrùn nígbà yẹn nígbà yẹn ni wọ́n kọ gbogbo àwọn columns. àkọlé wọn tó ń pè ní in the name of justice resign and did resign. ní àkókò yẹn ni wọ́n padà sí iṣẹ́ òfin until He was asked by the government of General Obasanjo to represent his constituency as a member of the Constituent Assembly. in 1978. Àwọn eh, ìsọ̀rí tó ń pè ní 99 wise men ni wọ́n bá ṣe ń gbà yẹn àwọn wọ́n sì gbé ìwé òfin ti ọdún 1979 fún ilẹ̀ Nàìjíríà jáde is 1979 constitution. Ní eh, ìdàkejì tí àwọn olóṣèlú gba ìjọba olóyè ìgbé jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ a sì mọ gúdúgúdú lẹ́yìn àti àyà mẹ́fà tí wọ́n gbé ṣe ní ọ̀yọ́ state wọ́n ṣe àṣeyọrí nípa àwọn òpó ẹ̀sìn mẹ́rin omúlẹ́rọ UPN nígbà yẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ free education at all levels free health service integrated rural development and full and gainful employment. Wọ́n ṣe àṣeyọrí, wọ́n ṣe àṣeyege. Àwọn ni bàbá ìwé fún gbogbo ilẹ̀ Yorùbá. Nígbà yẹn, àwọn kan wà tí à ń pè ní Young Pioneers Movement, ọmọ Bọ́lá Kẹ̀lé ká máa ń pè wọ́n. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn àṣeyọrí wọn nígbà yẹn. Here comes the Cicero of Africa, Chief Bola. Thank lọ gbá níbi ẹṣin pẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọ̀rọ̀ ìwúrí tí ọlọ́run fi sí ẹ lẹ́nu ọlọ́run ti ṣe ẹ́ ní onílàákàyè ọgbọ́n àti òye tọ́lọ̀ ọlọ́run ní ìgbà. mo kí ẹ̀yin olóyè ẹgbẹ́ ọmọ yorùbá gbogbo ẹni ògbóǹtarìgì tẹ wá láti ilé pàápàá àbúrò mi dáradára tí a gbélẹ̀ láti du ipò wa ààrẹ nàìjíríà ní february nineteen ninety nine olóyè olùfàdáyé. ayé a máa dà sí ní o. mo kí àbúrò mi dáadáa àlàní ọ̀gọ̀. jagunmólú jagunmólú ilẹ̀ yorùbá ni. nígbà yìí ti bá wù máa rántí. in July 1967 wọ́n ṣe bẹ̀rẹ̀ ogun abẹ́rẹ́ ni ó wá fò lẹ́nìkan tí mo mọ̀ dáadáa náà ọgbà àwọn àṣẹ bákan ní ìsìnkú ṣe ń sọ ó wá sọ fún nítàn Ìbàdàn ló kù nítàn sí kò mọ̀ pé mo wà ní tí mo ti ń gbọ́ tẹlifóònù òun fóònù sí onítàn wípé òun múra òun lọ mú ojú wá. ó sì lọ kò gbé ṣáájú òun náà ló pẹ̀lú I say this not because I want us to gloat. The medical strength of itself is nothing to gloat about. What I'm trying to do is to remind us of what must be our historical responsibility in Nigeria and Africa as humanity approaches the next millennium. For too long, my dear brothers and sisters, Africa has been outside the orbit of modern progress. We, the Yorubas, must accept the challenge of setting the pace for the much needed cultural, scientific, and technological renaissance in Africa. To do this requires that we remain firmly rooted in the nobility of our culture while imbibing fresh ideas and innovations without which a people stagnates. Being rooted in our culture means the preservation of our language, our clothing. Ẹ̀yin náà ti ẹ̀jẹ̀ ká kọ́kọ́ wo ara rẹ̀. Ìjẹ́ oríwá òkú bá ṣe wo ara bí? Ẹ̀yin ìtẹ́ ẹ bá wo ẹ̀ẹ́dì pé Chikolúfàlàyé àti àbúrò mi èyíkó náà ẹ̀ ẹ́ pé fìlà kan náà ni wọ́n dé. díẹ̀ ló kú débi náà kú ti rí tèmi wá torí nǹkan tá a fi ṣẹ̀yẹ fún bàbá ajá ṣe nìyẹn fìlà tí gbogbo wa dé nígbà tí bàbá ajá ṣe lọ sí àbúrò mi kan wá kí bèbí ó tún pọ̀ lókè ó dé fìlà ọ̀sán. Àwọn ti ní lẹ́yìn èyí gbọ́dọ̀ ní fìlà ọ̀sán lókè. Yorùbá kọ́kọ́ ò gbọ́dọ̀ dé ìyàwó ṣé lábàkádà la níbi àbábi tí a já àdúgbò. ká sì máa dúpẹ́ lọ́wọ́ náà wo torí àwọn tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ewé wọn fi ń ṣaṣọ ní ìsìn tẹ bá lọ sí ìlú wọn ìbáàjẹ́ Plateau ní ìbáàjẹ́ Adamawa ni nígbà tí ẹ bá rí aṣọ òkè lára wọn àwọn náà ti ń jo èèyàn. ṣùgbọ́n tá a bá wo gbogbo ayé àìkọ́tà lè fi yọ gan ni yàtọ̀ sí àwọn Indians àwọn tó máa ṣọ́ọ̀bọ̀ dáadáa jù ní Yorùbá pàápàá àwọn obìnrin wa á gba orí ọjà ní. we must look after our food no matter where we may be on this planet. For example, hamburger. it is not an American invention. It came from Hamburg. Pizza, for example. Is it an American invention? it came from Italia. And thank God, much of what is called soul food in the USA came from Africa. Africa. Tabasi lọ sí ilé àwọn dúdú yẹn nígbà tá a bá gbọ́ ṣe ń ṣe ẹ̀wà àti àgbàdo wọn ẹ̀ẹ́dì pé ẹ̀wà ń gbà ní ojú kẹ́kà ń jẹ léṣà. But, and this is a real but, one finds few authentic Yoruba food. The world is waiting for Aido. The world is waiting for Amala. The world is waiting for Aboimoi. And the world is waiting for Akara that means we must develop ways in which these can be made in less laborious manner than the traditional ways of doing That also means that just like the Chinese have done with their traditional foods, we may have to modify the ingredients for consumption in the global market. Ìjẹ̀sà níbi rẹ̀. ìgbà tí àgùnbá wà gbúyọ́ kí lọ́yẹ̀ tó dùn lẹ́nu. ó yẹ kí láti ẹ̀bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn wa wípé ìjọ tó bá ti ń làágùn sí ìyá yẹn ló fẹ́ ní kọ́lẹ́rà nìyẹn. Now, I'm particularly concerned about the preservation of our language in the diaspora. That I want to commend as And Dr. Mike Loge said here yeah, about those who've been doing a lot of work in that respect. Whether we live in London or Toronto or Paris or Abidjan or Houston, Barbados, or Washington or Atlanta, Yoruba children must be taught to speak Yoruba. <laughs> We know from child psychology that children are able to speak simultaneously up to six languages. And I just want to say at the risk of being modest, I am a living example. When I was young in Canada, I spoke Hausa, Igbo, English, and Yoruba fluently. And so there is no excuse whatsoever for any of our children to lose the Yoruba language simply because we live abroad. It will be a dereliction of parental duty when a child loses the language of his or her ancestry. And because language is the most a child who loses his or her language has lost a cardinal portion of his or her culture members of our beloved Equitable Yoruba must find ways to establish Yoruba language institutes to redress past errors of neglect in this regard. My brothers and sisters, let us learn from the Jews who did not lose their language even after 19 centuries of dispersal. It is those of you in North America and Western Europe who must accept the challenge of using modern technology to advance the culture of our people. For example, and I think this morning I was so glad to see the son of one of my best friends, by Joshua. He came in. He, he drove from, he came from Cleveland to see a footballer. That's Damos. Uh, Lola, that is real name, but he's been known as Damo since he was a child. Where are you? Good. He and many others around you here stand up so that you can be recognized. now, he and many of you young ones, you are whiz kids in computer whether internet or world net or whatever or Niger net we want to beg you must develop software that can be can use the Yoruba language. There are six million people in Denmark, whereas there are Microsoft Word software in Danish. There is not one for the over 30 billion Yorubas in the world. You and I know that because of consideration for profits, Mr. Bill Gates is not likely to think of the Yoruba version of Microsoft software word. And if we must publish new books in Yoruba, if we must preserve advanced Yoruba literature, then Yorubas in diaspora must to ensure that Yoruba texts can be published using the latest technology. And I'm sincerely hoping that in another one year or two, under the aegis of Professor Shekun, Garigeshi, and others who are in various institutes of Yoruba in various parts of the United States. I sincerely hope that when you invite me to the next reunion, you will be advertising a software in your language. I have a second task for you. That is the task of rehabilitating the decayed infrastructure at home. Let me give you some examples. I regret to say that if you go home now, whether it is what you call your villages or towns and cities. Our secondary schools are in a very bad state of disrepair. I want to beg to coordinate programs of repairing the decrepit infrastructure. Please stock the libraries with books. Make sure that the laboratories work serve as role models for the people. And let our people know that salvation is in our own hands, not in the hands of government. And I'm saying this because àwọn kan wà Nàìjíríà yẹn You jẹ́ ní àjòrè ìlú fẹ́ kí náà Yorùbá tó ìlọ́kẹ̀ náà pa kò ní rí bẹ́ẹ̀. Torí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àádọ́ta ọdún tí lè gbé wá ti ń bí ẹ̀kú wájú ló máa máa kílẹ̀ ṣùgbọ́n àwọn ọkọ̀ tó ń ṣẹlẹ̀ láti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé wa ní ìsìn tá a bá dé inú wọn ẹ̀kọ́ àbọ̀ wá. Nǹkan tó sì wà bẹ́ẹ̀ ni pé nǹkan kéékèèké la fi lè ràn wọ́n lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé wa ní òjò ti gbé lọ kì í ṣe ẹ̀sà òkè nìkan lòjò ti gbé grammar school wa lọ ó ṣe bẹ́ẹ̀ ní ọ̀ra ó ṣe bẹ́ẹ̀ ní òkè onídìí ó tọ́jú o kò tiẹ̀ síbi kankan lẹ̀ káàró òjìlé tí òjò kì í gbé àwọn grammar school wa lọ nítorí pé àwọn grammar school tá a ti kọ́ ní nineteen seventy nine to nineteen eighty three nígbà UPN ní gbogbo lẹ̀ káàró òjìlé nìkan ló wà bẹ́ẹ̀ àwọn sọ́jà ò kọ́ ilé ìwé kankan sí mọ́ àfikún tiwa ní owó àdẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn primary schools wa èyí tó bá fẹ́ ní Awólọ́wọ̀ ti kọ́ láti nineteen fifty five sí nineteen fifty nine wà bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọmọ Ìbàdàn ẹ ṣe ìpàdé Ìbàdàn grammar school ní kẹ́kọ̀ọ́ kọ́ fowó ránṣẹ́ sí. ẹ ṣe kọ́ ọ olú ní government college bí ṣùgbọ́n èyí náà ṣàpọ̀ pé bí kì í ṣe wèrè ṣùgbọ́n wọ́n ní tí àwọn bá kú wèrè lọ kọ́kọ́ kọ́kọ́ bá a lè sọ. kí a sì lọ àbí àpòlọ́ ni kọ́lá àpòtè dídúrẹ́ ìbáàjẹ́ ìbàdàn ìbá ìbáàjẹ́ sàrùkì ìbáàjẹ́ gbọ̀gbọ̀ ìbáàjẹ́ ìkìlú ìbáàjẹ́ òkè oníbi ìbáàjẹ́ odò ẹ̀jọ̀. Five thousand dollars is 500,000 naira. $5,000 is 500,000 naira. Ẹjọ́ ó ṣe five thousand dẹ́tí ẹ̀ lè ní ẹni ránṣẹ́ sílé wípé wọ́n lò ó níbi tó bá dé. Tẹ bá sì ti ń lò ẹ jẹ́ kí n fún yí ẹ̀sánfù nǹkan tó ṣẹlẹ̀ dé. Ní uh, First Bank branch tó wà ní òkè àdó lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀létìlẹ̀ mo ń béèrè lọ́wọ́ wọn pé èèlò ló fi ránṣẹ́ fún Western Union jọkọ eighty billion dollars bẹ́ẹ̀ ni ṣé ẹgbẹ́ tó bá lóun tiẹ̀ fẹ́ da ọwọ́ ọ̀nà síwájú Yorùbá ló kọ́ ọ ṣeré yìí gbogbo ilẹ̀ bá kéde kó wáyé o nítorí pé tí bílíọ̀nù ọjà wọ́ọ̀lì ló ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yín àdúrà tó ń gbà fún yín máa mú ẹni ṣùgbọ́n ẹ máa padà wálé máa sọ̀rọ̀ yẹn náà ní ìsìn bẹ́ẹ̀ bá ti ń ronú àti owó tẹ̀ ránṣẹ́ sí bàbá àbí pàpà àtàwọn ọmọ yìí nílé ẹjọ ẹ máa lo tàwọn schools yẹn they need all our assistance. ìdí ìpín yìí ṣe mọ̀ pé tẹ bá tiẹ̀ bẹ́ẹ̀ tó mẹ́wàá tẹ bá dá hundred dollars one thousand dollars kẹwàá kẹwàá sọ fún skul kan pé ẹ fẹ́ kọ́ fi ra ìwé fún láìpẹ́ that is five hundred one hundred one thousand dollars is one hundred thousand naira a ṣe é ṣe fún yín o one last thing na third I want to beg because all of you are highly educated kò sí kankan dún yìí tí ò níṣẹ́ iṣẹ́ ẹjẹ́ àsìgbà gbèrú ni o iṣẹ́ ẹjẹ́ òdodo ní iṣẹ́ oníṣẹ́ o I would like each one of you to start a volunteer program through which you can return to Nigeria to avail our people of those skills and expertise. láàárọ̀ yìí dáhùn sì sọ fún mi pé kọ́tí bíi díẹ̀ lórí ṣùgbọ́n bàbá olùsọ àṣé kì í ṣe pé ìjọba gbọ́dọ̀ gbowó lẹ̀ àtúnṣe ṣe housing estate ọ̀pọ̀ jẹ́ ìyàwó wa tí ẹ nílì sí àwa àní ẹ̀yìn yẹn bá sí wa gbẹ́rẹ́ pàpọ̀ àwọn ọkọ̀ tó yẹ ká máa ṣe nítorí pé nǹkan táwa ti kọ́ ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsinyìí ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀dáńpù ìwé ìròyìn kan kò ní pẹ́ jáde tí ládé mọ́dún ọlá fẹ́mi kúsá àti ẹ̀ṣílò ìgbèlè àti gbogbo ọdún máa dálẹ̀ tẹ́ ẹ bá wo lẹ̀ káàárọ̀ òjire àwọn aráàlú wọn ní gbogbo newspapers àti rédíò yàtọ̀ sí punch àti tribune kò sí bọ́ọ̀lù kò sí pépà yorùbá guardian and i can states nígbà tá à ń ṣe presidential election wọ́n gbé gbogbo campaign wa fún olú wọ́n á wá kó ṣe máa twist ẹ̀ wípé ẹ ẹ ìgbọ́kọ̀ òkú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní pààkọ́ nítorí pé kí ni àwọn ibùdó ni wọ́n di guardian samamuka olódi manga ẹ ọba ìgbéra olódi this day ibi tó bá ti máa fi orí wa tó máa fi lọ́ra wa lọ́ra wa wá yàtọ̀ sí punch àti Tribune àti Concord kò sí pépà Yorùbá ìyẹn mo ṣe sọ fún Martinez láàárọ̀ yẹn ti kùsì mo sì fẹ́ bẹ̀ẹ́ ní ìyọ wa ẹ̀yìn tí Ọlọ́run kú ní Kàdúlápò torí àwa ní ìsì ibi táwọn wá Kàdúlọ ṣùgbọ́n ẹ̀yìn kẹ́ ẹ máa ṣiṣẹ́ kẹ́ ẹ máa lówó kẹ́ ẹ wá máa lọ́lẹ̀ káàró òjìlé ní o mo ṣe máa sọ fọ́nà tó máa lọ sí Àbújá nìyẹn ẹ̀ ṣáà lọ gba owó wá láti Àbújá kẹ́ wá lọ bẹ́ẹ̀ gbé wa. inú pépà yẹn tó tó ajá ìjà ọ̀gá ní ọdún lábàá ṣe ẹ láti fi owó sí i èdè ìlú ìjàmbá ní twenty thousand jẹ two million wọ́n yẹn two million yẹn àkẹ́ ọlọ́run sì ṣe ní ìlú yìí two twenty thousand yẹn ní gbogbo let the teachers among you come and teach us too. Let the doctors among you cannot treat our people. A surgeon who spends only two weeks in Nigeria a year will have lasting effects on the lives of our people. And thanks to internet, the world is a global village now. But everyone must know his or her own heart in that village. And so Make sure that you participate in the discourse of our affairs and be sure to give those in power regular feedback. Avail them of the wisdom of your counsel, and when and where the leadership is wrong, do not spare it, but remember to commend it in its own time. Kí n tó wá parí ọ̀rọ̀ mi. Kí ni ibi tí àwa Yorùbá dúró sí? Ipò tá a dúró sí kò yàtọ̀ eléyìí tó wà yìí interview ni o èyí tí mo sọ yìí kò ṣeé kọ sínú ìwé ẹ bá jẹ́ kéèyàn kọ́kọ́ lù wá ká rò pé a ti dé ilẹ̀ ìlérí o àti ìdè ilẹ̀ ìlérí iṣẹ́ sì wà gbajúmọ̀ta ní láti ṣe kí ni mo tọ́ ṣe rí ipò tí a fi sílẹ̀ nílànà tí a afẹ́nifẹ́ rẹ ti gbélẹ̀ dájúdájú fún ọ̀pá àkàfẹ́ṣe constitutional conference a gbọ́dọ̀ yẹsẹ̀ rí ipò yẹn ẹnikẹ́ni tẹ́ ẹ bá tún fẹ́ ẹ lọ wo nǹkan tí ààrẹ bádẹ́gẹ́ ṣe tó sọ pàtó wá sí Ìbàdàn February àbí April ó wà níwèé ìṣọ̀kan Yorùbá ibi tá a dúró sí ó wà ń bẹ̀ tẹ́ bá sì wo ìwé ìṣọ̀kan Yorùbá èyí tó ti publish kó tó ṣáájú eléyìí text ti ẹ ẹ proposal tí a gbé lọ sí constitutional conference ó wà bẹ́ẹ̀ nǹkan tá a bí láti dúró ti di ẹ o constitution tó gbé jáde ní ìsìn olóògbòògbò constitution èmi àti chibu nípadà yà á sọ bẹ́ẹ̀ àbí sẹ́ ó wà ní òfin ìsìn wípé ilé aṣòfin Àbújá ó lè pàṣẹ òfin fún state government yes ṣé ìyẹn wá jẹ́ constitution tó dá èmi bíi lọ́yà èmi ti lòdì sí national judicial council wọ́n fi the constitution nítorí wọ́n wá àwọn tó máa máa ṣe tiwọn wọ́n fẹ́ máa yọ adájọ́ ń wá láti Àbújá ẹ má jẹ́ nítorí pé ìkọta láti sọ ní ìsìn òní pé bí ká dúró sí nineteen ninety four yẹn ká dúró sí onípa nípa bá oníkálukú tó dáhùn yẹn ni. èyí ká sì ṣe kí sí àwọn kan fẹ́ kí ọmọ wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n fẹ́ ká bọ́ aṣọ ara ẹ̀ ká wá tì sáà tán káwọn wá ṣe níṣekúṣe lórí ẹ̀ ẹ̀ kúkú ní ìdí ẹ̀ ta kí ṣe ìtọ́lá ṣe ní ìsinyìí ta ní kọkùnrin rédíò obìnrin pa onígbẹ́ àbẹ́kírù nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe kúkú màmá ara bí tẹ bá ṣe nǹkan tó dáa lọ́dún mẹ́jọ wọ́n lè débẹ̀ láàrin wákàtí kan wọ́n dànù ọ̀rọ̀ àjẹ́ gbà àbẹ́ situation ààrẹ kan tó máa dé tí lérò wọn lálòpọ̀ wọn joseph náà ìdí ẹ̀ nìyẹn gbogbo ìjọ àṣẹ ní ìsìn à ń dẹ júlẹ̀ bàbá rẹ̀ nínú ni àní ọmọ wa kó kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ́. mo sì ti ń bẹ jagun lórí mò ń bẹ Wọlé Ṣóyínká mò ń bẹ Ṣọlá Adéyẹyè mò ń bẹ eh, eh, ẹ Fred Fásẹ̀yìn láì jẹ́ nígbà yẹn ìgbọ́dọ̀ bí èyí tí òyìnbó ń pè ní two pronged attack a máa ní tọgbọ́n orí a sì máa rọra múra lẹ̀ torí ó lè ìlà ìjà lè pẹ́ ká gbà tó bá yá a gbọ́dọ̀ túra lẹ̀ a gbọ́dọ̀ túra lẹ̀ nítorí pé nítòótọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ gbà tó débẹ̀ ó ń ṣe dáadáa ó ń ṣe ìkọ́tà àfẹ́ kó ṣe ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí í pariwo. wọ́n ti bẹ̀rẹ̀ sí pariwo a sì láti fi hàn wípé ibi òótọ́ ibi dáadáa làwa fẹ́ kó lọ ntòótọ́ àdìbò fún èmi yìí mo ṣe kàmpéè pé wọn gbọ́dọ̀ dìbò fún Ọbásanjọ́ mo sì ní Yorùbá wọn gbọ́dọ̀ dìbò fún wọn sì dìbò fún. ṣùgbọ́n nǹkan tọ́lọ̀ fi dá wa Yorùbá yàtọ̀ òní pé ká bá rẹ tó ń ṣe dáadáa á sọ pé à ah, fọwọ́ pa lórí àpò ọ̀pá lórí a sì lè fi ọmọ wa fẹ́ ìpàjẹ́. ẹ jẹ́ wà nínú òkèèrè ẹ má tú lálẹ́ o ẹ sì láti máa ṣẹ́ àwọn aṣáájú nígbẹ́rẹ́ papọ̀ àwa ti pinnu a sì ti bọ́ lọ́rùn wa dá májẹ̀mú wípé ibi tí ọlọ́run ní kí á gbé káàárọ̀ òjíire ilẹ̀ oòdùàdé a máa gbé débẹ̀ ni. And I want to make it absolutely clear in the leadership of the Yoruba people among us, there is not the slightest dispute or disagreement about that. Thank you ẹjọ́ àti ìdílé ẹ̀gbẹ́ rí o àwọn bí ìwọ́lẹ̀ fẹ́ wá da àríwá rú àgbọ̀dọ̀ bà wọ́n láyè ààrẹ mo fi ọlọ́run ẹ̀yìn jagunmólú mo fi ọlọ́run ẹ̀yìn nílẹ̀ amẹ́ríkà bíi ipò tọ́lọ̀ gbé yín sí ẹ̀ gbọ́dọ̀ yẹsẹ̀ ń bẹ̀rù ẹ̀jọ̀ gbogbo ẹ̀ tí a tẹ̀tẹ̀ wà ní àti gbogbo ẹ̀ bó bá jẹ́ tòkó ni ẹ lọ́wọ́ sí o tó bá jẹ́ tòkó ni ẹ lọ́ sí o àwọn governors wa mẹ́fẹ̀ẹ̀fà a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n máa jẹ́ àwò àwòjíìjì fún gbogbo Nàìjíríà. ẹ bá gbọ́ pé ọmọdé wa à ń ṣe ọmọ tó bá dá ẹni ìwà ṣùgbọ́n ẹ bá yìí wá jù kẹ́kọ̀ọ́ tó sọ fún wa pé ọkùnrin bọ́lá ó sì kù díẹ̀ tí ẹ bá ṣe nítorí ìbẹ̀rẹ̀ òkè ìṣoríṣẹ́ ẹ jọ ẹ má jẹ́ kí ilé ìlú wa kó dínkù o gbogbo information tẹ bá gbọ́ ẹ gbọ́dọ̀ fi tó wa létí kábàá lè máa fi sọ́wọ́ òsì kábàá lè fi jẹun ó ṣe pàtàkì ẹ má ní nítorí etí etí wà nàìjíríà yes president obasanjo has started on a good foot but the constitution is flawed and láti wá máa ṣe máa da constitution yẹn. president obasanjo ó ti búra wípé òun máa hold constitution. Yeah ṣùgbọ́n wọ́n ní kí n búra báyà rọra sọ síbẹ̀ pé ìwọ Oòduà o mọ̀ pé tiẹ̀ ni mò ń ṣe o. mo tún wá fẹ́ bẹ̀ àwọn ìjọba mẹ́fẹ̀ẹ́ pàtó jẹ́ ti káàárọ̀ òjíire yẹn ẹ jọ̀ọ́ ohun tí Ọlọ́run ṣe fún yín. It is quite possible for you to have ideas about estates, about factories, about things like that. Please don't think that it is only in America that you can do well. I say this, if you know how to package shit in Nigeria, you will sell it. Ito, Ito Lasso, tó bá pọ̀ bó ṣe bá gbé sínú ìgò tó bá máa bí tó bá dàbí bíà àwọn máa bú. mo tún wá fẹ́ wá vigilance vigilance. vigilance. Ladies and gentlemen, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ pè mí Nigeria. Human destiny is dictated by the attention that is given to virtues or vices. Embracing liberty and justice as a people and having determined to work hard for the progress of our nation, my faith is unshakable that in the next post-military dispensation, the Yorubas must serve as the benchmark for political liberalism, fair play and progress. That was how it was under Obafemi Awolowo. àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bá ọkọ̀ wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand eighty òmìnira máa dé fúnlẹ̀ káàkiri. mùsùlùmí sì mọ̀ dájú wípé ọlọ́run òdua ọlọ́run ọ̀rọ̀ yíyàn ọlọ́run ọbáfẹ́mi awólọ́wọ̀ ọlọ́run adékúnlé ajáṣí amúwadé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìire mọ́. tàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. lójú àwọn egbére tí mò ń wí ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nínú ẹ̀gbin nínú ìyà yóò ní ẹ̀jẹ̀ abá sì fojú wo kì í ṣe àwa Yorùbá nìkan nìyà ń jẹ ní Nàìjíríà bí Yorùbá ti bọ̀ wọ́n wí wọ́n ní àrùn tó ń ṣe ogójì náà ló ń ṣọ̀kún ohun tó ń ṣe agbáyadé náà o ìyà tó ń jẹ sóbẹ̀yìn lábẹ́òkúta ń kọ́ òun náà ló ń jẹ sílẹ̀ ní kòńtàgò. ẹni tó bá pa ọ̀la wúwà ní adé èkìtì kọ́ tí ó yàtọ̀ sí èyí tó pa ìkejì bí abákàlì kì í. nígbà tí mo sọ ìkejì ní ìsìn wá rántí ìwádà ẹ̀ ló jẹ́ ìrántí o nígbà tí a wà ní orúgà ẹ̀yìn náà náà àti gbọ́ olóyè akíndọ́lá ló pe ọ́gà ní orúgà ó wá polongo ẹgbẹ́ NNDP ẹ̀sà òkè ló ń bí ọjà wa ẹ̀kẹ́ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè bẹ̀sì. ilé àwọn ìdíjú kúrú. iṣẹ́ mọ̀ àwọn aláìṣẹ́ aṣọ group àti NTNT àwọn adé ọgbà àgbà yẹn ló bá kúkú mú ìgè àti túkú ló bá pa á pọ̀. mi ò gbé abọ́lájí wà mí tí bọ́lájí bá wà ní gbogbo ilé yìí nítorí yorùbá bí ọ̀rẹ́ mi á sọ fún ẹ jìmọ̀ akíntọ́lá ó lọ sí òde ló wá ní wọ́n máa sọ mẹ́rin òbí jẹ́ kí.

ìlú ìlú àwọn olú àti fásọ̀rọ̀ ti ilé ìṣẹ̀lẹ̀ ìbájúbọ́lá ló ṣe kàńpé gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè gbogbo wọn lọ́wọ́ sókè gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè gbogbo wọn ọwọ́ ni mo ti ń bọ̀ ní mo lè ní 1962 ni mo kọ article sí Tribune. Mo kọ article kọ. There was no dichotomy between the government and the party. Àṣé Chief Akintola kà. Wọ́n wá pè meeting action group executive sí sí Ìkẹjà. Ṣé mo wá lọ́ra dúró sí ẹgbẹ́ ilẹ̀kùn? Ó wá dé inú mọ́tò ẹ̀ mo ti sílẹ̀kùn mo ti rí mi lónìí dáńgọ́tọ̀ ìrọ̀jọ́ bàbá yẹn ló bá kúkú mú ìgbé àti tútù ló bá pa á lọ. mi mọ̀ pé bá wà ní gbogbo ilé yìí tí o bá di ọ̀rẹ́ ní asọ̀kù ẹ̀ jìmọ̀ akíntọ́lá ó lọ sí oyè ló wá ní wọ́n máa sọ men of integrity men of integrity bẹ́ẹ̀ làwọn kò wá ní tí yóò jẹ́ kí ní tí yóò wá. Bọ́lá ṣíṣe òfin gbọ́ ọ̀pọ̀ ti wáyé. Àkúrẹ́ ìlú àwọn olú àti fásọ̀rọ̀ ti ilé ìṣẹ̀lẹ̀ ìpàdé lọ́la yóò ṣe kàńpé. Gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè o. Gbogbo wọn lọ́wọ́ sókè. Gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè. Gbogbo wọn ọwọ́ ni wọ́n ti ń ní wọlé ní ajá sí. One more apocryphal story and I finish that one. 1962 the ni mko article in Tribune. Mwako article there was no dichotomy between the government and the party. a gente faz aqui de cá. Wọ́n wá pè ní team action group executive sí sí Ìkẹjà. Ṣẹ́ni, mo wá lọ́ra dúró sí ẹgbẹ́ ilẹ̀kùn, ó wá dé inú mọ́tò ẹ̀. Mo ti ṣílẹ̀kùn, mo ti rí mi lónìí. Dáńgọ́tọ̀ these are the last mistakes. aláti dúpẹ́ fún gbogbo àwọn èèyàn yẹn nítorí pé tó bá jẹ́ pé kí èèyàn sọ Yorùbá ni èèyàn kan tí mo ní gbogbo lẹ́ka àrò òjire tá a lè sọ fún láì àti Akíntọ́lá òní Dr. cl adéoyè ẹ àti bóyá ààrẹ wa Gbádégẹ ṣiṣẹ́ àwọn. adàkòyè bó bá di pé kí aláàbí ká kẹsẹ̀ sí ṣòkòtò láti gbọ́n ìyá ọmọ Yorùbá di ẹni tí mú àwọn àjò Ọlọ́run ní jẹ́ kí ẹ̀yà wa kún ẹnu mọ́ ìyá bí omi ìrèké ẹ̀yà Oòduà a kì í wá ọ̀nà àti rẹ̀ ní kejì jẹ ṣùgbọ́n o. àwa náà ní gbà kẹ́nikẹ́ni rẹ̀ wá jẹ. àwọn bá rò káwọn máa fi àtàkùn ìrẹ́jẹ ọ̀wá nínú. Hmm. ó dàbí ẹni káwọn náà ti rí báyìí wípé jáde ẹ̀ bá bà ní nǹkan o. this time last year. Many of us were still being held in prison. Chibodi Falaye and Frederick Fasen, they were in Aladot close. Tọ́lá ìṣojú pàkó bí ìrìnàmà jọ kí n. Èmi kọ́ mò kura ní Makurdi prison. Now, where was Just when we were opposed to the autocratic design which the late Sonia Abacha was proposing for Amazon. In four days, you might not be telling me, please. I wait until you finish. In four days, that's on Jan uh, June 16, I shall with gratitude to God mark the first anniversary of my release from Makudi prison where Sergeant Abacha's henchmen had incarcerated me. And what a difference that one year has made for us. And we here are ocular demonstration of what God has done. And so I can say that today, although the venomous effects of such a Abacha's regime, the abominable regime, still permeate many faces of Nigerian nation. Abacha himself can no longer derive sinister pleasure from the imposition of his evil will on Nigeria. Many of those who once paraded themselves as Abacha's courtiers quickly became Olympic preachers, dashing to distance themselves from their evil mentor and corrupt benefactor. By stark contrast, Abacha's heroic prisoners of conscience, such as Olufadaye, Frederick Fasim, Bear Oransan Kuti, Shehu Sani, Frank Kokori, Milton Dabibi, Chris Anyanwu, Kunle Ajibade, with whom I shared. Uh, uh, presently backwardly, and many others are now free to continue the struggle for which we were unjustly imprisoned without trial and in total contravention of fundamental human rights. And justice and power under ignominious circumstances demonstrates the supremacy of God. So does the eventual fate of one particular prisoner Olusegun Obasanjo were unjustly incarcerated that occupies the very position that Abacha craved with murderous passion, that of the civilian president of Nigeria. Our God must have a huge sense of irony. As many of you know, for very many years now, I have always posited that a military regime can never be white democracy. Military mindset, military training, military proclivity, all these are largely antithetical to democratic practice. All that a nation can inherit from a military regime is a civilian administration It is a civilian regime. If it is attuned to the yearning of the people that can do by democracy. And as you know, what we have at the moment is the beginning of the struggle for true democracy. As you know, I myself did aspire to the presidency of Nigeria. Those who are closest to me knew that had my aspiration succeeded, we would have given Nigeria a transitional government to true democracy. I never deceived myself that I was going to bring about democracy simply because I was going to be elected. The instrument for doing that would have been an attractive government of national unity whose highest goal would have been the removal of all the structural barbed wires that have held Nigerians hostage for so long. But man can only propose. It is left to God to dispose. Obviously, God, who does all things well, carved and still carves a different road for me. In the light of the most recent events and the unnecessary controversy that they have generated, I'm sure that many of you would want to know what I perceive to be my role in the present state of affairs of Nigeria, with particular reference to the Yoruba nation in a post-military situation. For an answer, let me quickly take you on a detour on Memory Day, those of you, and I think there are some who are here, who are at the Liberty Stadium for my inauguration as the governor of Oyo State in 1979 would recall that, as was my practice throughout my tenure of office, I addressed our people in Yoruba language. However, that address was ended with a short poem that I could not translate into Yoruba I wish I had written out some months earlier. And I said self knowledge, self reverence, self respect. These three alone lead life to sovereign power. Yet, not for power. Power of herself would come uncalled for, but to live by law. Acting the law we live by without fear. And because right is right, to follow right, your wisdom in this call of consequence. Now, encapsulated in that short form are at least three cardinal principles. First, power should be sought only as an instrumentality of service. Whenever and wherever power is sought for its own sake, it, it degenerates into tyranny Second, although adherence to the truth sometimes causes temporary setbacks, some of us who are here are proof positive of that statement. Only those whose loins are girded by truth are free from a life of fear. And third, anyone who does the right thing is never, never were taught by the consequence. Doing the right thing is its own best reward. With this in my mind, my role remains what it has always been and what it shall always be to do the right thing with good conscience, regardless of reward or lack of it. What then is the right thing to do? For me, the going to do is quite simple. The demolition of tyranny in all of its manifestations. Today, the vast majority of our people are held hostage by ignorance, disease, and superstitions. The right thing to do is to ensure that as a matter of urgency, our comatose educational institutions are resuscitated. Our healthcare system has collapsed. Going to a Nigerian hospital is like keeping appointment with the councils of death. Rising to do, particularly in the six states of Yoruba land which we now control, is to infuse new life into our healthcare system Today, our cities have become sprawling ghettos. The concept of town planning has disappeared from the lexicon of administration in Nigeria. Whether it is Ikoyi, whether it is Pretoria, whether it is Lekki, whether it is Bodija, whether it is Akure, whether it is Adurikiti, whether it is Abeokuta, when you see some of the things that have happened in the last 15 years, you'll be amazed. All the plots of the government reservation areas have been chopped off because civil servants who are temporarily there just want to have their own slice of the GRA. The result, of course, is that something which no architecture uh, an architectural expert or sensible person would want. I mean, in the environment of a former GRA project. The endless constructions that one finds are never an indicator of economic boom. Rather, they reveal the capacity of our Nigerian elite to acquire often by corrupt means every available of to or low cost consideration for environmental aesthetics or recreational need, common sense. In Nigeria, it is not unusual banking headquarters, office, mechanic and vulcanizer workshops, sandwiching, private residences, and turning otherwise beautiful streets into congested slums, traffic nightmares, and sprawling iceholes. And so, at that mandate level, the rising to do is to, particularly in Yoruba, as you know, we the Yorubas are the only race of peasants who live in towns and cities in the whole world. In the whole world. You go and ask any demographer, they will tell you that Tio Ayato, <laughs> whether it is in America, in Australia, or in parts of Nigeria, peasants live in small hamlets dotted all over their farms. Your Yorubas are the only ones. You go to Esaki, which is the largest city in the whole world with a population which has a population of about 25 to 30,000. They come home between Friday and Sunday, they see your dog on Sunday, then Monday, they see here and And then they go back from Tuesday. And all of you who come, I mean, the, the paramount ruler of Abu is here. He sees to what happens in the farm and in the fields, and then weekend is back into the city of Akure. And every one of you, if you can cast your mind back, there are no villages in Yoruba land as villages that you have either in the north or in the east. There are no such villages. When you think about a place like Oguta, I don't know how many of you have been in the east. You just find that they have stretches of houses along the main road. Ó ti o nílẹ̀ Yorùbá ọ̀gbọ́n Is that they allow their imagination the creative energy of their people to soar. You cannot take that away from America. And we, the people of Yoruba land, must learn that from the right thing to do in today's Nigeria is to be brave enough to give Nigerians the freedom they deserve and without which they shall continue to waffle in stagnation. For me, there is no higher calling than to bring about a restructured Nigeria where all of us can benefit from the fruits of liberty. My dear brothers and sisters, my skin has become quite thick to the smear campaigns and tactics of calumny that defract my views. Before Kwame Nkrumah made Pan Africanism a fad, I was already a Pan Africanist. In pursuit of an Africanist ideal, I lived here in the United States in 1959 and 1960. I was part of the vanguard of young idealists, along with Julian Bob, Andrew Young, John Lewis, Mary King, a young young girl at that time, but she's now a professor in, in Washington. We dreamt of and worked hard for a better world. A better America, a better Africa, and a better Nigeria. It was possible to make those aspiring to any political office in Nigeria to live with federalist papers. Our country might display the intellectual silliness that masquerades as patriotism and nationalism. When one says these things, one gets the nonsensical accusation of being arrogant. But look, am I supposed to deceive myself simply because others are willing to deceive themselves? I know that we, the Yorubas, do not want to cheat others in any way. But we also do not wish to be cheated. Read the history of Nigeria. Who were the people who championed the creation of states? The Yorubas. Who provided legal, financial, and other material support to the TV and the United Middleman Congress during their struggle for autonomy? The Yorubas who provided support for the movement for the creation of Cross River Ogoja, Cross River Ogojas and River State, the Yorubas. Read the debates that took place in the Federal House of the Representatives in the 50s. Did the Yorubas oppose the creation of the Midwest region? Absolutely not. By contrast, while the governments of the East and the North were bent on splitting Western regions, how did they respond to the aspirations of the eastern and northern Nigerian minorities? My dear brothers and sisters, read the history of Nigeria. Because one knows these things. One simply dismisses some allegations as pathetic display of ignorance. For heaven's sake. We are proud to be devolved to the states in Nigeria today Will the Yorubas be the only nation to benefit? Shall the Edo, the Urobo, the ethnic, the Igbo, the TV, the Mumbuye, the Kaduri, will they not benefit from being spared the shackles of an overbearing federal might? Shall the TV, the Hausa, the Fulani, the Jukun, the Kaduri, the Bertu, that is those of you who know who the badge you are, when you have the name is a badge. Would they not be better able to master local strategies for addressing local problems? Is that not what federalism is about? We, the Yorubas, have never asked for ourselves what we are not willing to grant to others. And I want to recall that the motto of Western Nigeria used to be liberty and justice. Without liberty and justice, any hope for unity is an illusion. A system that tramples liberty and justice under the foot cripples it itself. Peace and progress are fleeting mirages in a nation that does not gird its loins with liberty and justice. And so, so the issue of evolution of power, of greater autonomy for the states, of restructuring is a matter of liberty and justice. The right thing to do is to embrace it. That is my role under the present dispensation and it is my unchanging role under any dispensation. Ladies and gentlemen, I have, I hope, satisfied your curiosity about my own role. I think it is now time for me to ask and to take out what I think should be your own role as Yorubas and as Nigerians. And so I briefly state the areas where your contributions are generally and greatly needed. First of all is the preservation of the Yoruba language. Tabakwi nàìjíríà sí ọ̀nà mẹ́rin àwa yorùbá a kó ìdá ọ̀nà mẹ́rin àwa yorùbá àwa ní ẹ̀yà tá a tóbi jù nílẹ̀ èdè dúdú ní ìlà oòrùn áfíríkà kò kí ìlú kankan àwọn ìlú bíi ghana togo kò sẹ́ni rà àní gbogbo wọn nígbà àwọn ẹ̀yà tó ń gbèdú àwọn yẹn o àní àwọn ọ̀dú yẹn Ghana ọ̀tọ̀ Yorùbá tàbá Yorùbá sí mẹ́ta nígbà ṣe Ọ̀yọ́ state máa sọ pé àwa Ọ̀yọ́ state ní gbogbo èèyàn dúdú nítorí kárọ̀lá fi àwọn ṣàdúrísàgbọ̀n wọn tó ń jẹ́ àwọn íjíbítì àwọn yẹn àbá íjíbítì ìyẹn ṣùgbọ́n ó kù South Africa pàpà a ju South Africa lọ ní èèyàn nítorí pé mílíọ̀nù ọgbọ̀n lé mẹ́rin ni àwa kárọ̀ òjìire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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.